إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستعيده ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضاه اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين أدكني أدو الله ọlọ́ọ̀bá tí ọpẹ́ tó sí akọlẹ̀ kí àti gẹ̀fọ́ ànábìwá Muhammad kí ọlọ́ọ̀bá kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn ará léèrè àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ́ wù tó wá dọ̀rọ̀ mọ́ Islam tó jẹ́ gbé èdè kọ́lọ́ọ̀dé àjọ wà nínú wọn. àwa lórí agbọ́nrin ọgbọ̀n nínú ọ̀rọ̀ tá a sọ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in àìsàn pé àwọn àti lọ́gbà yìí pé wọ́n máa sin ọdún ọba àlèkè ọlá lónìí kan ṣoṣo àwa wà lórí ìṣesí ẹlẹ́ẹ̀keje sáàtò ní àtàwákùlù wọ́tẹ̀sílímù wọ́tẹ̀kùlù ìgbára lọ́lọ́run ìjuwọ́lẹ̀ fún ọlọ́run ìfa gbogbo àlámọ̀rí sí ọlọ́run ọba àlèkè ọlá lọ́wọ́ ìpè ntọ́ba òwúrò ṣe nípa ẹ̀dá rẹ̀ a ti sọ ọ̀rọ̀ tọ́pọ̀ lórí eléyìí a ti sọ̀rọ̀ nípa ẹ̀rí lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni a sọ̀rọ̀ lórí pé kò ìgbára lọ́rọ̀ túmọ̀ sí ká má jùlọ mọ́ òkùnfà nínú ṣẹ̀ríyà bẹ́ẹ̀ náà sì ni aṣọ mba téèyàn bá rí òkùnfà kankan ju èyí tó kéré sí téèyàn fẹ́ ṣe lọ kéèyàn ó dìrọ̀ mọ́ náà kó agbára ọlọ́run bá ó lè sọ òun mọ́ lọ́wọ́ tí rí ẹ̀ sì jú ṣe torí pé ọlọ́ọ̀ba àlejò ọlá náà lọ́pàṣẹ ká máa ṣàdúrà ó sì ní wọ́n máa dáhùn bẹ́ẹ̀ náà ni àwọn ànábì ọlọ́run lóríṣiríṣi àwọn náà bí ọlọ́run tọ́nà ọba àlejò ọlá tó sì gbọ́ àdúrà wọn àìsàn pàkíyèsí ní ìparí ọ̀rọ̀ wa lánàá yìí pé ẹ̀yẹ́ òwú tó bá kọ̀ ọba bẹ ọlọ́run lórí ti ń fẹ́ ọjọ́ rẹ̀ lójú nìyẹn ọlọ́ọ̀ba àlejò ọlá yóò ìgbára lọ́lọ́run ó ní ìpele ìpele aláàkọ́ ni mímọ̀ ọlọ́ọ̀ba àlekẹ́ ọlá pẹ̀lú àwọn òròyìn rẹ̀ pàtàkì jùlọ agbára tí ń bẹ fún tí ò lódì wọn ìkápá tí ń bẹ fún lórí gbogbo tó bá fẹ́ ṣe rẹ̀ nípa pé ọlá ó ní ọba tó tó tó sì ń tó ẹ̀dá tọ́jà pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dá kò ipi ọba tó nímọ̀ sí gbogbo nǹkan ni àti pé kò kù sí nǹkan kan tí ó àfi láti bi pé ọlọ́run ọba àlekẹ́lá ó ń fẹ́ kí nǹkan yẹn ó kí ọba ti nú èrò rẹ̀ láti kọ́ ṣẹlẹ̀ kò ní ẹlẹ́ẹ̀kejì òun náà ní so a sì mú ẹ̀rí wá lórí ẹ̀ náà tó ti pọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lọ́yà tó mẹ́rin ọ ń sọ òjò kalẹ̀ fún wa láti sánmà láti ilé jẹ́ wípé oríṣiríṣi èso yóò máa sọ kalẹ̀ látara rẹ̀ tó bá wọ Ọlọ́run ó lè fi èso ń fún wa láì ṣe pọ́rọ̀ jù láì ṣe kọ́ da ilẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá àlekè ọlá ó so okùnfà àti tó kùnfà ń fà ó so pọ̀ mọ́ra wọn pẹ̀lú ìdí abájọ tó lè kó nìkan lọ́mọ̀ọ́ jù sòká fi ọ̀rọ̀ síbi Ọlọ́run bá àlekè ọlá tó bá fi sí ìpele ẹlẹ́ẹ̀kẹta la fẹ́ bọ́ sí lónìí òun náà ni tá a pè ní رسوخ القلب في مقام توحيد التوكل. ìpele ẹlẹ́ẹ̀kẹta ń pa ìgbé ara lé ọlọ́run òun náà ní pé kí ọkàn kórin lẹ̀ lórí wípé tàwákùlù ìgbára lọ́lọ́run yìí kìí ṣe ń pàrọ̀ àmọ́ ń pín kélekèle o tó o bá fẹ́ gbára lọ́lọ́run gbára lọ́lọ́run kìí ṣe tí ọ̀wà tó gbára lé nǹkan míì tó ìtumọ̀ kó o tún gbára lọ́lọ́run ó ti takora wọn so ìgbára lọ́lọ́run kò kún sọ́nà méjì rárá o. ìgbára lọ́lọ́run ló nìkan ṣoṣo téèyàn ó kọ ọgùn rẹ̀ kó omi gbogbo nǹkan míì kìí ti pípọ̀ wá agbára lọ́lọ́run kó tó máa lọ sí ogun dúdú tó tó á máa tí lórí bukata rẹ̀ o ti kú ònú Islam èyí ìgbára lọ́lọ́run ni tó ń ṣe yẹn àbí bẹ́ẹ̀ kọ́kọ́ gbára lọ́lọ́run lórí nǹkan kan níbi nǹkan míì kọ́ mọ́ gbára lọ́lọ́run bẹ́ẹ̀ ó ti di ẹni tó ń ẹbọ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba nìyẹn gbogbo ìgbára lọ́lọ́run tó bá ti mú ẹbọ nínú tó gbára lé tó dúró lórí pé gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àlèkè ọlá sọ irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ nìyẹn síbi ìgbára lọ́lọ́run ìgbára lọ́lọ́run rẹ̀ sì ti já sí òfo kódà àwọn okùnfà tọ́tọ́ nu sẹ̀ríà aníta bá ń lò náà á sì ọkàn wọ́ wà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n awọ́ wa ní ọmọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn okùnfà nítorí ọlọ́run ọba àlèkè ọlá òun náà ló ṣe okùnfà òun náà ló ṣiṣẹ́ tó kù fàǹfà ṣùgbọ́n tó bá ti wá jẹ́ ike á kó ọkàn sí nǹkan míì tí ó jẹ́ ṣe ìtọ́ọ̀nù àwọn èṣù àwọn ẹ̀dákẹ́dá tọ́yẹ́ kó bẹ̀rẹ̀ láwọn afi ọkàn wa sí fún ẹ lè ṣe nǹkan lẹ́yìn ọlọ́run ọba àlèkè ọlá tóyì tó ń fẹ̀gbẹ́ kan gbára lọ́lọ́run ju ẹni bẹ́ẹ̀ ọ̀ ń tanra rẹ̀ jẹ ni o bẹ́ẹ̀ bá ti wá ṣe ìgbára lọ́lọ́run tó bẹ́ẹ̀ náà ni ìbòdíyà ìjọsìn fọlọ́run ọba rẹ̀ náà ni ó fi lálàáfíà ni ó fi lálàáfíà tó. ọlọ́run ọba àlèkè ọlá ọ ń sọ fún wa nípa pàtàkì gbígbé ara lọ́nà ọba àlekẹ́ lálóhùn nìkan kó tuntun kámẹ́rù nǹkan mí pọ̀ mọ́ ìgbára lọ́nà yẹn ọlọ́mọba sọ̀rọ̀ ní suratu zumar aya twenty nine ọlọ́run sọ pé dọ̀rọ̀bà aláhùn mọ̀tàlá ń rọ́jò láńfí ìṣúraká ù mùtàṣáàkì súnà wà rọ́jò láńsàlámà ń lè rọ́jò lín haliyẹ sẹ́wé yá ni mọ̀tàlá alhamdulillahi balẹ̀ agbárùhùn láyé àlámùn ọlọ́run ló ń fi àkàwé lélẹ̀ fún àwọn káfíìrì nì nípa rọ́jùlá ọkùnrin kan fi ìṣúra káwù tó ṣe pé ẹrú ni àwọn tó ní pọ̀ so wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ bàbá wọn ni wọ́n tó bíi mẹ́wàá tó ní mutasaki suna bẹ́lẹ̀ yìí ṣe sọ pé kànga ni ọba ń gbẹ́ eléyìí ní omi ni ọba ń pọ́n kànga ìkejì náà iná ní kọ́lọ́ ọba ń dá òun fẹ́ jẹun ìkálò òun fẹ́ ránṣẹ́ ní oríṣiríṣi tẹ́ni wọ́n ń rán wàrọ́jú lánsálàmọ́ ńlẹ̀ rọ́jú lè ń àti ẹrú kan tó yẹ òun ara rẹ̀ lẹ̀ fún èèyàn kan péré ẹnìkan náà ló ní ẹnìkan ọjọ́wà ògùn ní ran sí táwa ni táwọn méjèèjì wá dọ́gba tí ó ẹnìkan àti tí ó èèyàn bíi mẹ́wàá kan náà kò ní rí kò ní kankan tí ń bẹ̀ ọ̀rọ̀ rò sí ní lójútùú àpèjúwe ẹni tí ń gbára àtẹ́yìn tí ń sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run yá wọ́n ní kọ́ wá wá yá fi ní ti wọ́n tún ẹ̀ yọ́ jọra wọn ìtọ́nà ọba àlekè ọlá tọ́ba sì fẹ́ ní òṣè ẹ̀ ojú kòkòrò ọ̀ràn kéèyàn orí nǹkan ti ọlọ́ni dọ̀rọ̀bà aláhù mọ́sálà ń rọ́jú láǹfi ìṣúra káàwù ń tàṣà àti ṣùnà wàrọ́jú láǹsálà máa ń lè rọ́jú lé haliyẹ́ sẹ́wìyà ní mọ́sálà alihamdulilayi balẹ̀ akitaruhun láyà alamun ọlọ́run fi àkàwé lélẹ̀ nípa èèyàn kan tó yẹ pé àwọn kọ́mpìnì náà ní kọ́mpìnì ní sẹ́ríkà àwọn èèyàn tó ní pọ̀ mùtàṣà àti ṣùnà wọ́n máa wọ́n máa máa tayún awá láàrin ara wọn ilé ọmọ bẹ̀lélẹ̀ yín ọmọ bẹ̀lélẹ̀ yóò di wàhálà fún wàrọ́jù láǹsálàmù ńlẹ̀ rọ́jù lè ń àtẹ̀yàn kan tó lè pé ẹnìkan lọ́dà ni ẹnìkan ní ń ṣe tiẹ̀ aliyẹ sẹ́wé ya ni mọ́sálà táwọn méjèèjì wá jọra wọn alhamdulilahi a gbogbo ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ni balẹ̀ akitaruhun la ya'lamun èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn káfíìrì kódà àwọn àfa sọ pé akitaro ń ń lò kúlù gbogbo àwọn káfíìrì ọ̀rọ̀ wọn sí ni àwọn tí la ọkàn wọn sọ́nà bíi mẹ́jọ bíi mẹ́wàá tí láwọn ti ń nǹkan tí ń nǹkan lẹ́yìn ọlọ́run ẹ ọlọ́run fi àpèjúwe lélẹ̀ lérí múmi ní òdodo ètè múmi ní òdodo ẹ̀ńtọ́kan rẹ̀ balẹ̀ tara rẹ̀ rẹ̀ dùn ju ọlọ́run ṣùgbọ́n ẹni tó yẹ pé tí ọba ti dúra rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́hùn gẹ́gẹ́ báwọn Yorùbá ti máa sọ ẹni tí ọba sin Ọlọ́hun tí yóò tó Ọlọ́hun lókù tí ọmọ sìn ẹ yọ wàá máa sin ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ yọ máa sin àwọn nǹkan mìíràn tó yẹ pé àwọn èèyàn ó tún takò ojú ọmọlẹ kìí àǹkọ àwọn ọmọ fóun sin àwọn kí á ní tàwọn ti á ìwọ ló nù rẹ ẹ̀kọ́ aya fifty one ọlọ́niwà qala Allahu la tattakhidu ilahayni ithnaini innama huwa ilahun wahid fa iyyaya farhabun ọlọ́ni ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé olúwa ẹ gbọ́dọ̀ mú olúwa méjì kẹtún kẹ máa sin ọlọ́run àwọn èèyàn míì débi pé wọ́n máa sin oòrùn àwọn kan ń sin òṣùpá àwọn kan sin ìgbà ẹ̀rùn àwọn kan sin ìgbà òjò lóríṣiríṣi so ní nílùú India àtàwọn ìlú mi ẹ ọlọ́run bá sọ pé ẹ gbọ́dọ̀ mú olúwa méjì olúwa ẹyọ kan náà ni ẹ gbọ́dọ̀ mú innama huwa ilahun wahidun ọlọ́run bá kan ṣoṣo náà ní lọ́lẹ́tọ̀ láti ṣe ìjọsìn fún fa iyya èmi ọlọ́run ní kẹ́ máa páyà ẹ ipò ẹlẹ́ẹ̀kẹta nìyẹn nínú tawakkulu ala Allah lọ́lọ́run kọjẹ́ pé ọkàn wà lọ́dọ̀ ọlọ́run nìkan yóò ṣe tàwíìdù tàwákùlì kò pé yóò gbára ọlọ́run yóò tún gbára ní nǹkan lẹ́yìn ọlọ́run gbogbo gbọ́ngbọ̀ngbọ̀n tẹ́lómìn dì sílé ọjọ́ ìtìlẹ̀ ọjọ́ kú òkú tó bọ́ ẹlòmíì kọ́lé ẹlòmíì ẹlòmíì ti fi ápò ẹlòmíì mọ́fìlà lórí tọ́lọ̀n náà wà nù wa kódà ibi tó tó wọ́ọ̀sì dé ẹlòmíì àfà ló ṣe fóun ẹ̀tí á sọ fún

tí wọ́n gan náà tó wá ń tẹ́bọ́ sójú ọ̀nà àdéhùn sálà lọ wá wà ó sí lójú ọ̀nà rẹ o kọ́lọ́n dàgbù kọ́ sànù wa o wọ́n jẹ́ ayé rẹ̀ kó lójú ọ̀nà anábì wa sallallahu alaihi wasallam kọ́lọ́n jẹ́ alẹ́ fi rinlẹ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in yọ́nà ọba àlìkẹ́lá nìkan láàmú àsìkò nìkan láti máa wá ìyọnú ẹ̀ dáradà ipò ẹlẹ́ẹ̀kẹrin nínú ìgbára lọ́lọ́run oná aláàpẹ̀ ní i'timadul qalbi ala Allahi wastinadu ilayhi wasukunu ilayhi tí ọkàn kó gbára lé ọlọ́run ọba àlekè ọlá ẹ kó sì fi ara ti ọlọ́run kọ́kàn rẹ̀ ó sì balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹ kọ́kàn rẹ̀ ó balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ọlá nípa pé ọkàn rẹ̀ so bí okùnfà ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ fi ṣe nǹkan yóò dúró sọlọ́run pé ọlọ́run ọba ní pé okùnfà yìí ní ọjọ́ kódà ọkàṣùbà àtàwà yìí ojú kò ń le àbí ibẹ̀ gan ló ti kàṣùbà síbẹ̀ náà yóò gbà pé ọlọ́wọ́ bá àlekè ọlá lè jẹ́ kí nǹkan bọ́ sí mọ̀ pé ẹni bẹ́ẹ̀ ọgbàrá lé ọlọ́wọ́ bá àlekè ọlá yóò sì jẹ́ tó ṣe wípé gbogbo lè fa fìtínà tí ò fi ní gbára lé ọlọ́run yóò mú ní iwájú rẹ̀ ọba tí ò ní dẹ̀yìn rárá rárá kódà bàbá wà nù odi ìsọ yọ ọmọ ìpè ọlọ́run ọba àlekè ọlá iná ló lè sọ̀n ẹ̀ kìí ṣe odi ìsọ tó ń wá mú ní ọwà sọ̀n kódà kí sọ́jà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì wájú lẹ́yìn ẹ̀ kọ́gbà pé ọba ọlá lọ́ba tí sọ̀yàn ẹ̀ ọlọ́run ti ṣe pálówe fún wa àbáṣà bó ṣe ni kìí ṣe bòmíì ibi tó ṣe pé gbogbo security ọ̀táìtì ni bí wọ́n bá rí etí tó bá rìn rìn fún nìkan wọ́n fẹ́ lé wọn dànù ṣùgbọ́n amálákùn mọ́tì òun ọmọ pé èèyàn kan dúró nígbà àsìkò bá tó òun òṣìṣẹ́ tiẹ̀ ni ẹ̀kọ́ lọ́n kó fún gbogbo alátùbọ̀tán dáadáa ọlá títóbi rẹ̀ ọlá àánú rẹ̀. ẹ̀ẹ́ nta gbàlérò pẹ̀lú eléyìí náà ni pé bí ìgbà tí ọmọ wà pẹ̀lú ìyá rẹ̀ ti ń fún lọ́yàn bẹ́ẹ̀ ni ìgbáralé ọlọ́run ọba àlekè bẹ́ẹ̀ ló ti gbọ́dọ̀ jẹ́

tí ọ̀fẹ́ kọ́ bọ́ sí lọ tọ́lọ́n bá ní kọ́ sí ọ lọ má jẹ́ kí ìbànújẹ́ jẹ́ ọkọ̀ torí pé tó lọ tẹ́lẹ̀ o ti gbọ́kànlé ọlọ́run ọlọ́run ni ó sì rọrùn tí ọba yìí ti ń rọrùn ọtánu yóò fún ọ ọkàn rẹ gbọ́dọ̀ wà lọ́dọ̀ ọlọ́run débi pé tí nǹkan bá bọ́ ìbànújẹ́ rẹ wà ní jẹ́ tọ́lọ́n bá ní kó orí ọ lọ́dọ̀ ọlọ́run ọmọ pé àròzáàtò wàhábù ọba tí máa ń ṣe jẹ ìmú fẹ́dà ọlọ́run ọba tí máa ń tọrẹ fún yàn ọlọ́run ọba ń bá a sọ̀rọ̀ nínú suratul hijr aya twenty one ọlọ́run ọba sọ pé wà in min shay'in illa indana khaza'inuhu wà máa nunazziluhu illa bi qadarin ma'lum kò sí kinní kan tí ó

ọwọ́ àwọ̀ ọlọ́run ló wà ọlọ́run ló máa ń sọ omi kalẹ̀ lórí lẹ́sàmà wàmọ́ lásán làwọn òbí káàdì ní omi tó ṣe pé ẹ máa jà sí kan gàǹgbà mi ilé ọ̀sọ̀ tó mi ní nǹkan ọ̀fà ìyẹn ò ní fa omi mọ̀ ti fẹ́ tán lódò ọlọ́run ló ń sọ omi kalẹ̀ ìsánmà omi tó ṣe pé bẹ́ẹ̀ kó gbogbo báàfù ilé ayé ìjọ ẹ̀ lè gbà tán omi tó kọjá ń tẹ́lẹ̀ sọ pamọ́ ìlò ń sọ̀kalẹ̀ ni bọ́bá kan kan àlùmọ́nì ilẹ̀ ǹtẹ́ bá lẹ́ẹ̀rí ọlọ́run lọ́mọ èyí tó tún kù ẹ̀ lábẹ́ ilẹ̀ lọ́jọ́ pé rẹpẹtẹ ni àwọn Saudi Arabia ní àsìkò kan wọ́n èyí tí ì sí ìkan wo wọ́n ló tún wọn ná two hundred years next eh, for the next two hundred years wọ́n èyí tí ì débẹ̀ wọ́n sì wọ́n sì ń sí àwọn kan lọ́wọ́ ìlú Kuwait wọ́n ní ọmọ Kuwait sọ pé kọfẹ́ẹ̀ síbi tí wọ́n gbẹ́ nínú ìlú tí wọ́n ò ní kan ìfún sálẹ̀ ẹ̀bí ìgbà tí èèyàn wà láàrin òkè méjì ńlọ́jẹ́ sí Saudi Arabia àti Iraq èkó wà ní Iraq epo wà ní Saudi Arabia òkè ní Saudi Arabia òkè ní Iraki àárín méjì tí epo ti wá pàdé nsàlẹ̀ ibẹ̀ wá ní Kuwaiti wa <laughs> tẹ́lẹ̀ tí ìbá ti pé nǹkan yí padà per capita income wọn àwọn lọ́gbà zìlẹ̀ kó tó wá jùkọ́ wá lọ sí Brunei per capita income yẹn ni pé tí wọ́n bá sí owó òru ọ̀rọ̀ ìlú èlò lọ́yẹ kọ́kàn ẹnì kọ̀ọ̀kan tí wọ́n bá ń pín wọ́n ní ti Kuwaiti lọ lágbára jù yẹn ní 90 lẹ́yìn ọ̀rẹ́ lọ́wọ́ bọ́ sí Brunei Darussalam kọ́lọ̀n kọ́ sànú wa o ọlọ́wọ́ bá sọ pé wá mí ṣe ilẹ̀ ìlà ìdáná kaza ìnà kò sí nǹkan tí ó wúlò fẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ńlẹ̀ ayé bí kì í ṣe pípẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ ajẹ́ tán rẹ̀ ọ̀dọ̀ àwọn àwọn tí ń kówó jẹun ò ní ni ẹbí ń kò ní kọ́rọ̀ lórí

iṣẹ́ tá a ṣeun yọ̀wọ̀ ọlọ́run ti mọ bí ó ṣe kóòdì ẹ̀ lọ́kọ̀ọ̀kan àwọn náà bá ṣe máa ń kóòdì kọ̀ǹpútà ní ìsìn ọlọ́run bá lè kí ọlọ́run ti mọ bí ó ṣe kóòdì iṣẹ́ kọ̀ọ̀kan ẹ̀ẹ́ntọ́ jalè ẹ̀ẹ́ntọ́ pààyàn ẹ̀ẹ́ntọ́ ṣe ẹ̀ẹ́ntọ́ yẹ kí o lè tọ́jà owó olówó bíi one ló mú ń bẹ̀ ẹ̀ẹ́ntọ́ yẹ kí o lè tiẹ̀ one hundred ẹni tó yẹ one million ni ẹni tó one billion ni ẹni tó yẹ ọkàn ibi tó ti pọ̀ dé ọlọ́run bá àlekẹ́ ọlájẹ́ sọ́ba alábòsí yóò sí kó tó wá adijọ́ náà kọ́ ya túbà o bá ọba ná owó òlù fún kò túmọ̀ ìkọ́lọ̀ òní sànù rẹ̀ àánú ọlọ́ọ̀tún máa pọ̀ sí fún ọ ní torí pé o ti láàánú o ti ń ṣe dáadáa fáwọn èèyàn kan àwọn kan náà lọ́lọ́run ó fi jò lórí gbọ́ ọlọ́run bá fi ọjọ́ lórí ajẹ́ pé ó ti gbé nǹkan ńlá ó ti gbé àmọ́ náà lé ọ lórí nìyẹn bó ṣe wá bọ́ ń bẹ̀ ó náà ní pípọ̀ ọmọ ṣe déédéé ọlọ́ọ̀bá àlékẹ́lá níwá ń ìlà ìdáná kaza inú kò sí nǹkan kan tẹ́ ẹ nílé ayé yìí bí kì í ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ̀ àwọ ọlọ́run ló wa ننزله إلا بقدر معلوم qadarin ma'lum ṣùgbọ́n àwọn ọlọ́run à ń sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ìbámu ló díyàn tó kó ti ló sún ọ̀lọ́dọ̀ àwọn ọlọ́run ẹ ọlọ́run ti mọ̀ di abájọ rẹ̀ ọlọ́run bá tó gbé e kalẹ̀ lẹ́ẹ̀kan náà ní ilé ayé ọ̀bàjẹ́ ẹ díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀ máa rí díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀ máa mọ̀ ẹ ìgbà náà lárí ìgbà wọn rí petrol ìgbà wọn rí kerosene ìgbà wọn rí gáàsì atẹ́gùn lásán ó tún ti wá di ọ̀rọ̀ fáwọn èèyàn kan lọ tí wọ́n ti ní tírílíọ̀nù lórí ẹ̀ ẹ̀wù títóbi ọlọ́run ọlọ́run lọ́mọ nǹkan míì tí wọ́n tún mọ tí wọ́n tún mọ tí wọ́n tún mọ tìwádìí ẹ̀ tọ́jọ́ pé ó ń tún bọ̀ wá di ọ̀rọ̀ nígbà tó bá yá kọ́lọ́n kó fi àsìkò ń gẹ́ dáadáa ọlọ́run sọ nínú Suratu Shura àyà twenty seven yìí pé walaw basata Allahu rizqa li'ibadihi labaghaw fil ardi walakin yunazzilu biqadarin ma yasha innahu bi'ibadihi khabirun basir ọlọ́niwà lọ́wọ́ bá sọ́tọ̀ lọ́hù rísíkọ̀lì ìbàdìhì ọlọ́ọ̀bá àlékè ọlọ́tọ́wà ìpínlẹ̀ ẹ̀kan náà ńlọ́tẹ́ ìjẹ̀múlẹ̀ fáwọn ẹ̀dá ni tí ọ̀gán fún wọn rárá lọ́kàn gbogbo ẹ̀ kalẹ̀ lábàgà òfin láàrídì wọ́n kọjá àlà lórí ilẹ̀ wọ́n sọ̀sọ̀ kú sọ wọ́n wù àkíwà nígbà ọgbọ́n bá tọ́tẹ́ ilẹ̀ ah, lójú tí ọmọ ọlọ́run ẹgbẹ́ là ń nà sí i

ọlọ́ọ̀bá àlejò ni ọ̀sọ́ kalẹ̀ Kabiru Gaya tọ́jẹ́ tọ́jẹ́ Kano abẹ́ ìrántí rẹ̀ nígbà tí Babangida lọ ọ̀dọ̀ kí ló wí best governor owó yá lórí Kano iye ọdún tí wọ́n tó san tán tó bá lọ báyìí dọ́là ni wọ́n dọ́là ni wọ́n fáwọn èèyàn ẹ̀wù ti tóbi Ọlọ́run wa ọ̀rọ̀ Jonathan kọjá ọ̀rọ̀ ẹ̀ǹgbé fìtí náà ni àwọn ilé tí wọ́n wà ń bẹ́ẹ̀ náà wọ́n lo ìgbà tí wọ́n náà lọ ni ẹ̀kọ́ tí wọ́n fẹ́ dá sí àwọn náà lò tí wọ́n bẹ̀ wọ́n ṣe lọ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ṣe sí orílẹ̀-èdè kọ̀ọ̀kan yóò ṣẹ́kù ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ lọ́n dákun ẹni tí bẹ̀rù ọlọ́run tí máa pé ọlọ́ọ̀bá àlekẹ́ ọláníwà láwọ́ bàtàtà láwù rísíkọ̀lì ìbáàdìhì lábàgà òfìlà àr tọ́lọ́ọ̀ bá jẹ́ kọ́tẹ́ gbogbo òjẹ́ múlẹ̀ fáwọn ẹrúsìn rẹ̀ lẹ́ẹ̀kan náà ni wọ́n kọjá la ó sì àṣejù wàlákin yúnà zilu bí kọ́dàrí mọ́ yẹ̀ṣà ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá ń sọ kalẹ̀ ní òṣùwọ̀n bó ṣe wu ọlọ́run bẹ́ẹ̀ bó ṣe wà nú èrò rẹ̀ innahu bí ọlá ó nímọ̀ finifini sáwọn ẹ̀dá rẹ̀ ó sì rí narí wọn ọlọ́run sọ fún wa nípa àwọn nípa àwọn mùnàfìkì nínú suratul munafiqun àyà keje ọlọ́ni humulladina yaquluna la tunfiqu ala man inda rasulillahi hatta yanfaddu walillahi khaza'inu samawati wal ardi walakinna almunafiqina la yafqahun ẹ̀ kálẹ̀ bá mọ̀ pé a gbé ara lé ọlọ́run bá a ọlá lágbè káàsì ma pe orí pọ̀ lọ́dọ̀ ima kí se fun ṣe fún ẹ̀dá rẹ ní ọlọ́run ọba àlejò ọlọ́run sọ fún pa àwọn munafiki àwọn sọ̀bẹ̀sẹ̀lú àwọn tó yẹ pé wọ́n ń se ìsìláàmù lójú táyé wọ́n tó wá ń ṣe nǹkan míì ní kọ́kọ́ tí èsè ìsìláàmù ẹ̀ ọlọ́run ní humul ladhina na apá kan nínú wọn làwọn náà tí máa ń sọ pé ala man inda bọ́ bá ń fún ọ lówó tó ń fún ọ lóúnjẹ wọn ò ní kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ gbọ́rọ̀ sí ẹ̀ hátà ń fún ọ wọ́n fẹ́ ká rọ ọmọ ní ní wọn wọn fọ́n ká lọ́dọ̀ rẹ̀ wọn bá ká àìmọye táwọn èèyàn wọ́n mọ̀ pé ẹ má ẹ má ta ẹ mọ̀ lẹ́ni ẹ̀wọ̀n ọ̀fẹ́sẹ̀ ti ni ọlọ́run bá sọ pé walillahi khaza'inu samawati wal ardi pẹ́pẹ́ ọ̀rọ̀ pẹ́pẹ́ ọ̀rọ̀ sánmà àti ilẹ̀ ọlọ́run ló ní gbogbo ẹ̀ walakinnal munafiqina la yafqahun ṣùgbọ́n àwọn mùnàfíkì ọmọ ni àwọn àwọn ọkọ ẹlẹ́à àwọn àfáà náà ni wọ́n ń kọ́lé mọ́lé ní ń ra mọ́tò mọ́mọ́tò ẹ̀rù rí ọlọ́run ẹnìkan nínú àwọn tí wọ́n nínú àwọn tọ́lọ̀ ń ṣe fún lọ́ba lọ́ba pé àfa kan yìí pé à ah, pé nǹkan àwẹ̀ ń kọ́ àfa ń bá da lóhùn pé àti bí wọ́n lè ebe tó ń là àfa olówó lè wọ́n yìí kọ́ lẹ́yìn kó gbé nǹkan àwẹ̀ fún ah, ẹyẹ sáàfà olówó lẹ́yìn <laughs> abẹ́rẹ́ mọ̀ ẹlẹ́yẹ sáàfà olówó mọ̀ lẹ́yìn ṣe àjẹ́ àfa àtòwó tó wá takora wọn ni ó fi wá di pé ẹyẹ sáàfà olówó ni ẹ bá ti á dólówó pé sáàfà mọ̀ abẹ́rẹ́ mi sáà sọ àwùjáwádìí nígbà ọjọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àfáà náà ẹ wọn wọn wọn wọn wọn ọ̀rẹ́ bí àti gbó tọ́lọ́m ibi tí yẹn bá sì ti bẹ̀ mú ẹ̀sìn ọlọ́run bá fi bẹ̀ ibi tó bá ti fẹ́ kọ́ mọ wá ìgbà ìdáná lọ́bọ̀ fi sí bọ́sọ̀wọ́ ìyàwó rẹ̀ fẹ́ kọ́ mọ bọ́ ọlọ́bọ̀ fi bẹ̀ nígbà bá ti fẹ́ lọ ìlú tó mọ oró ń jẹjẹ wọ́n á jẹ́ pé lọ́dọ̀ pé kọ́ lọ kọ́ lọ gbá kọ́ lọ àwò kọ́ lọ bí súná kọ́ lọ bí yìgì ibẹ̀ náà ló fi owó tiẹ̀ sí ẹnjọ́ bá tó ní yìgì náà ló tó rógbó gbà bí ọba sí yìgì ó jókòó kalẹ̀ náà ni kọ́lọ̀ kọ́ sànù wa o kó fi wá sí kòǹgẹ́ dáadáa o kó sínà rẹ̀ fún wa lọ́nà halal ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún lórí tawakul táàfù mọ̀ pé èèyàn gbára ọba àlekè ọlá náà ni pé ń táa pè ní husnu dhanni billahi azza wa jal kéèyàn ọjọ́ pé yóò máa dábàá rí sọ́lọ̀ ẹ̀ ò ní rúra rẹ kún òní ọlọ́run ọba rẹ pín ma ọmọ dábàá dáadáa sọlọ́run ara pé ọ̀gbára lọ́lọ́run ni ẹ bá ṣe èrò rẹ dáadáa pẹ̀lú ọlọ́run ọba àlekè ọlá tó sì ṣàgbéyìn létí ọlọ́run ọba àlekè ọlá ìgbáralé ọlọ́run rẹ yóò dúró sinsinsin torí ẹ ní pé àwọn torí ẹ ló jẹ́ pé àwọn àfáà míì wọ́n ní ni olu le daabo bu nti ɔba si ninu eru ɔlɔn kpekpɔ sɛlɛ kò ní sɛlɛ ɛ ɔkàn rí ɔba lɛ kpɔ sɔdɔ ɔlɔn ɛɛ ɔlɔn o ti pa keesi wa sele ninu itan ati ti ka tɛlɛ nipa kɔlutu ati daalutu ati anabi daawuda aleyhi salatu wa salam ɛ ninu suratul bakara aya two títí dé two fifty eh, two fifty one apá kan nù ẹ̀ ọlọ́ni falamma jawazahu huwa walladhina amanu ma'ahu qalu la taqata lana al-yawma bijaluta wa junudihi قال الذين يظنون أنهم ملاقوا الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ọlọ́run nígbà tí wọ́n kọjá odò yẹn pẹ̀lú tàntà àti sọ síwájú ẹja tọ́lútù àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n sì nígbàgbọ́ sí dìgbà náà wọ́n lẹ́bi iná amanu ma'ahu àtàwọn tí wọ́n nígbàgbọ́ sí nínú wọn lọ́wọ́ sọ wí látọ́ kọ́tàlá níyà ọmọ bíi jáálùtà wọ́n jùnú òdì pé àwọn jáálùtà yẹn kọ̀ báyà àtàwọn èèyàn rẹ̀ àwọn ọ̀lágbára ká dojú kó jàpọ̀ àwọn eléyìí àwọn kan bá tún wọ́n bá قال الذين يظنون أنهم ملاقو الله àwọn tí wọ́n wá tí wọ́n àbá ní pé àwọn ń bọ̀ wá pàdé ọlọ́run ẹ wọ́n ní káwọn ń fi ti fi àti àǹkẹ́sí rọ́ta ń bi ìdínilá ẹ ma ní fọ́sùnù dọ́nìbìlá àbá rẹ̀ gan na tọba ti ní àbátọ́ da pẹ̀lú ọlọ́run ọba rẹ ẹ ntí ń ti ń ṣẹlẹ̀ àbátíwọ̀ náà máa da ti yọ máa da ẹ ṣùgbọ́n nígbà ọba ti gbára dáadáa àbá burúkú wọn náà máa da síra rẹ lọ́mọ da ti ti ń ẹ nígbà táwọn ti gbára lọ́lọ́run ọba àlekè ọlá wọn ni àìmọye ọlọ́run ọba máa ń ṣe mí pé àìmọye ìgbà pé èèyàn díẹ̀ yóò sì borí èèyàn

dáàbò wá ṣe fún wa wọ́tẹ̀bẹ̀tì àkàdàmọ́nà jẹ́sẹ̀ wa orinlẹ̀ lórí ogun jíjà yìí lórí ìtẹ̀lé ti wọ́ ọlọ́run wà ń sórí náà alẹ́lẹ́ka àwọn èèyàn tí wọ́n jẹ́ káfìrí o fa ni àwọn ni

nípa píkéyàn ọmọ ní àbárí tí ọlọ́run bá àlekè ọlá pé ara tàwákùlù ni ọlọ́run tó sọ fún wa ń parẹ̀ nínú suratu Al Imran aya 156 ọlọ́run ní ya ayyu alladhina amanu la takunu kalladhina kafaru wa qalu li ikhwanihim idha darabu fil ardi aw kanu ghuzzan law kanu indana ma matu wa ma qutilu ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير ọlọ́ni yá ayú alẹ́dínà àmànù ẹ̀yin tí tẹ́ ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́ọba àlékè ọlá látàkùn kẹlẹ́dínà káfàrú ẹ gbọ́dọ̀ mọ́ wùwá ó bí àwọn kèfèrí ẹ àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ irú wàwúwá ni wàkọ́ lórí ìṣúwá níhìn àwọn káàfin ń sọ fún àwọn èèyàn wọn ìdá dọ́ràbù fẹlẹ àrùdì nígbà tí wọn bá sẹrìn àjò lórí ilẹ̀ àwòkánú gùzàn àbíyànjọmọ ogun lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run tí wọn jọ lọ jagun sójú ọ̀nà Ọlọ́run wọn wá pánú wọn wọ́n wà máa sọ fún wa pé láòkánú ìdànà máa máa tú wà máa kú ti lú àsìkò tí kú òdè kálukú okùnfà tọ́lọ́mbà ní ọ̀pá kálukú iná ní ọ̀pá ọba àjókòó lé ti ní ikú ọ̀pá iná ní ọ̀pá ọlọ́nsọ́nù ayá pé àwọn ti kọ́ fún mọ́ kó dàbí ẹ́ jókòó nù lé àsìkò tí kú wọ́n bá tó náà ogun tó tóbi ọlọ́run ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ àìní ìgbáralé ọlọ́run bá àlekè ọlá wọ́n wà máa sọ pé ẹ̀ láwùkánú ìndànà màmá tú wà máa kú tìlú tí wọ́n bá jókòó tílé ni wọ́n ìbá tí kú wọ́n ìbá tí pa wọ́n lìyẹ́jẹ́ aláwọ̀ dáálíkà hasara táǹfì ìkùlù bíhìm ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ sọ yẹ di àbámọ̀ nínú ẹ̀mí wọn ni kó lè kó lè máa kábàámọ̀ lọ́lọ́run fi síbẹ̀ wallahu yuhyi wa yumitu ẹ̀ sẹ̀mí ọlọ́run ló fún sẹ̀mí tó bá kú ọlọ́run náà lọ́gba ẹ̀mí ẹ̀ ọlọ́run ọba àlekè ọlá ó nímọ̀ sí gbogbo gbogbo àwọn èèyàn míì tí wọ́n sọ̀tọ́kùsọ̀ ń pa àwọn ẹni ọlọ́run àwọn tí wọ́n ti ọlọ́run lóbìnrin tí wọ́n a ah, á tí wọ́n bá sẹ́yìn ní wọ́n bá ti lówó lọ lílówó lọ́wọ́ okùnfà rẹ̀ ọ̀tọ̀ sísẹ̀sìn ọlọ́run okùnfà rẹ̀ ọ̀tọ̀ mò ń sin tọ́lọ́run kọ̀ wá túmọ̀ sí pé náà fún ọkọ̀ olówó lọ ìwọ ni ó ṣe ojúṣe rẹ̀ ti rẹ̀ tó yẹ kó o ṣe tọ́lọ́run bá kọ́ mọ́ fún àwọn tí wọ́n bá lè mú kàn nímú ọba tí wọ́n mọ̀ ṣe tọ́lọ́mọ bá lè kí ọlọ́wọ́ fàlùbáríkà sí ẹ máa yọ̀ǹda fún wọn ẹjẹ́ tí wọ́n ó dìvẹ́lọ́pù dáadáa májẹ̀mú nínú Islam tí ń bẹ́ẹ̀ ń bi iṣẹ́ ṣíṣe obìnrin òun náà ní pé kọ́mọ̀jẹ́ pé yóò wà á jẹ́ pé títẹ́ ti bá ń lọ títẹ́ ń yóò jẹ́ okùnfà haramu tí ò tí ó fi máa ṣe sìnà àbí tí ó fi máa ṣe tó kéré sí sìnà àbí tí ó máa jẹ́ ìba ìba ilẹ̀ jẹ́ tí ìwọ̀n bá ti kó ń bẹ̀ kò sí iṣẹ́ tó mi ò lè ṣe àwọn obìnrin mi ń gba supply cement ẹ̀yọ́ kan fóònù ni wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n ajá wọ́n já sọ́ọ̀bù ẹni tó bá nídìí láti gbà yóò tún wọn yọ yọ ra mọ́tò ó sì ń kọ́ńtró e sí ni kó dé ẹlẹ́ àti tó ń ni wọn tí kan tí méjì so àwa ni gbìyànjú lórí pé bóò ni àwọn èèyàn wọ̀nyí bóò ni àwọn náà ṣe rí ìpín tí wọ́n ń nu ilé ayé àsọ wà á àbí àwọn ọkùnrin tó ṣe aláìsàn ni wọn ẹ̀sán bẹ́lá ní ọkàn wọn ẹ̀sìn wọn wá máa mú wọn tí àwọn máa ń fẹ́ wọn ṣe tí ọ̀dà àtúntà máa ṣe yẹn ṣùgbọ́n wọ́n tí o dé ìyàwó rẹ̀ ó ṣiṣẹ́ tó sì jẹ́ kọ́ mọ́ ọgbọ́n ọ̀kadà ọkọ̀ ọlọ́kọ àbòsí lòun ṣe o ṣe ewu òjò ó ṣiṣẹ́ o ní kọ́mọ́ ṣiṣẹ́ kí kọ́mọ́ bá lùpọ̀ mọ́ àwọn ọkùnrin ṣùgbọ́n tí wọ́n jáde ọ̀kadà ọ̀kadà ní ogun ṣéyìn wá dá ọwọ́ àwọn wájú ni ọwọ́ lẹ́yìn ṣé fìtínà kọ́ lóbìnrin fìtínà ni wọ́n tún lè jẹ́ méjì tí wọ́n gun ọ̀kadà kan náà wọ́n bo ojú wọ́n wọ sọ́ọ̀kì tẹ́tẹ́ ẹ̀ tún wá gun ọ̀kadà ọlọ́kùnrin lẹ́yìn rẹ̀ wọ́n tún lè bá ọkùnrin míì gbọ̀kadà pọ̀ wa bá tún wa ṣe o kó fún wa ní àgbọ́yé dáadáa o ẹ̀ fún ibi kò sì sí ilé tí abẹnujẹ bá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá kú nǹkan ọkọ̀ dàrú náà kò sọgbọ́n tẹ́ fẹ́ dáìsí ẹ̀sùn náà ọlọ́run lórí ilẹ̀ ni ìjọba a máa tò padà wàhálà tó bá ti wá ti tẹ́lẹ̀ àti fókọ̀sì tó ti ní àti ìtẹ̀m̀pá tó ti ní àti àdúró tí àwọn àwọn èèyàn tí wọ́n súnmọ́ bí wọ́n bá ti dúró tì sí nǹkan fi wá máa tò padà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀ kọ́lọ́ ń dákun bó ṣe bá a tójú wa kó bá a tó ẹ̀yìn wa o wọ́n la títóbi ọlọ́run wọ́n láàánú rẹ o wọ́n jà àwọn èèyàn wa. wọ́n jẹ wọ́n ó di ẹni tí wọ́n á kó fìtínà lẹ́yìn ikú wa o ẹ̀ kọ́lọ́dá kọ́sàánú wa fún wa ọ̀là àti tó rẹ̀ àwọn káfíìn yọ ọmọ wa sọ nípa àwọn amúmìnì tí wọ́n fara lẹ̀ fọlọ́n tí wọ́n gbára lọ́lọ́hún ni tí wọ́n bá wà nínú ilé ni àwọn kú ní ọba ó kú ó lè jẹ́ pé wà létọ́ wà lé nǹkan ní okùnfà tí ó jẹ́ kíkú rẹ̀ ó tètè yà ju àwọn tó lo ojú ogun lọ ẹni tó lo ojú ogun ó tún wá dé àti lágbájá tí ọ̀lọ́mọ̀tì ẹ̀ ti kú gan kóhùn tó dé ẹ̀ ọlọ́run bá àlekè ọlá ń ṣe tọ́ba wù pẹ̀lú àwọn àlámọ̀ níbẹ̀ yẹn ni. ìtọ́ka tó ń bẹ nínú Quran lórí wípé ẹ téèyàn bá ti ní àbá tó dáa sí ọlọ́run bá àlekè ọlá ìbáàdà kan ni ìyún náà jẹ́ tó ṣe yí pé yóò tún fa orí fún yàn látọ̀dọ̀ ọlọ́run ọba àlèkè ọlá ìtọ́ka yìí ọ̀nbẹ́nu tan anabi dawuda alayhi salatu wa salam tọ́lọ́run ọba àlèkè ọlá tó sọ fún anú suratu sọ́ọ̀d àyà twenty one sí twenty six ọlọ́run ni wà hali àtàtà nàbà olè xasimi ìdí ta sàwùwárò lè mi xrọ́b eré òjì fi ọlọ́run ṣèrò tí wàá bá ọ òṣùlùmù tẹ̀síwìkì ni ẹ kó o fẹ́ sọ nǹkan fún yẹn kọ́ wọ́n ní ìfọ́ọ̀mù question fún fọ́ọ̀mù question yẹn inú rẹ̀ ó láyé kó mọ ìbéèrè kó mọ ìdáhùn so ọkàn yóò ti wá fọkàn sí ńgbò tí mo pé ọmọ tẹ́lẹ̀ yóò wá fọkàn sọ́dọ̀ rẹ pé kó fún ní lórí question tó béèrè ọlọ́ni wàhálẹ́ àtàkà lè ẹ̀rọ ìrẹ̀ ọlọ́run sí èrò nípa àwọn oúnjẹ tó ti dé ti gbọ́ rẹ nígbà tí wọ́n pọ́n ibi ààyè ìjọsìn dáwúdà tí wọ́n lọ anabi dáwúdà alẹ́ sàlátọ̀ sálà ó ní ilé ìjọsìn ilé ìjọsìn yẹn ibi kan tó wá jẹ́ kọ́lọ́fín tọ́jẹ́ tiẹ̀ tó náà máa ti sin lọ́n sẹ́nìkan kò ní ju òun àti ìbádà tó bá ti lọ mihrab yẹn lọ́dọ̀ àwa mùsùlùmí iná iná mímbàrí táwa náà máa ń kọ́lọ́fín tí wà bẹ̀ ṣùgbọ́n tí tó yẹ pé yóò nílẹ̀kùn kìí ṣe gbogbo yẹn náà ní ọkàn máa wọbẹ̀ ẹ ọlọ́ni wàhálẹ̀ àtàkà nàbà ò lè kásímì ibi tàṣà wàrú lèmi rọ́ọ̀b ǹjẹ́ rò ti wá bá ọ nípa àwọn àwọn oúnjà ẹ ńgbà tí wọ́n pọ́n tí wọ́n pọ́n ìgànnà ilé ìjọsìn dáwùdù lọ wọn ọ̀rọ̀ náà wọlé wọ́n wá pọ́n ìgànnà ẹ wọ́n kàn bọ́ọ̀lù rẹ̀ sí nínú bí ọ wà ní lójijì èdè dákàlù àlá nígbàtí wọ́n wọlé tọ́ dáúdà fáfàzẹ́ àmì ní hùm kọ́ọ̀lù látàkà khasmọ́ ní bàgá bàbùnà alábàb fáhkùn bàyìnàna bẹ̀lẹ̀ hàkì wà látúṣtì wáhdìnà ìlàtàwà ìsọ́rọ̀t nígbàtí wọ́n wọlé tọ́ ànábì dáúd fáfàzẹ́ àmì ní hùm látàkà èyí tí ó fi wá máa challenge wọn pé irú èèyàn kéèyàn ìwọ́jọ́ ẹ̀yẹ kọ́ tiẹ̀ jáde náà wọ́n ti divert ẹ̀ sí nǹkan mi ẹni làátà káfù má ti bẹ̀rù kásímá ní bága àbáàdúnà àlàbà àwọn ìjà méjì ni ẹnìkan wá jẹ gàba lórí ẹnìkejì fáhùn bẹ́yìn náà bẹ̀rẹ̀ hàkì èyí tí ó dùn ọ̀dá ó dùn wá dájọ́ láàrin wa pẹ̀lú òdodo wàlá tó ṣe títí wọ́n ṣàbòsí o wàá dínà tọ́wa sọ́nà ilà àtàwà ìṣòro ẹ̀ lọ sí ojú ọ̀nà tó jẹ́ pé ọtọ́ nǹkan tọ́wa sọ́nà lórí ẹ̀ tẹ́rí pé ti ń kó wá gan ó ti kọjá kó gbé wọn jáde <laughs> ó ti ní ìfẹ́bẹ̀ kan inna hada àfihìláhù ẹ eh, kò túmọ̀ sí akú ò túmọ̀ sọmọ ẹ̀yà ní èdè lárúbáwá o ẹ eh, ó lè jẹ́ ọmọ ẹ̀yà ẹni akú ó sì lè jẹ́ sọ́ọ́ṣíbù eh, ẹnì kejì èèyàn a máa jẹ́ akú ẹ iná ada akì innamal mu'minuna ikhwa àwọn mùsùlùmí bí ọmọ ẹ̀yà ni ẹ ti jẹ́ yẹn pé èèyàn kan náà

wákọ̀lì ìlòmọ̀hom àfàwọn tí wọn bá jó ń gbàgbọ́ òdodo nu wọn ni wọn sọra fún àbòsí nípa iṣẹ́ yẹn wà á mílò sọ́ọ́lì háàtì tí wọn sì ń ṣiṣẹ́ rí wákọ̀lì ìlòmọ̀hom ṣùgbọ́n àwọn yẹn wá kéré o àwọn díẹ̀ ni wàtọ́nà dáwúdù annama fatannahu fastakfara rabbahu wa kharra raki'an wa anabi dáwúdù alayhi salatu wa salam a ló wá gbọ́n mọ́ yí pé annama fatannahu èrò rẹ̀ wá lọ sí ibi ọ̀dà yẹn pé ọlọ́run mú kí ìwà aládánwò ni o fásitẹ́sì fara rọ́bà hu ọba wa tọrọ àforíjì tó lọ́dọ̀ ọlọ́run wà kábàrà rọ àná ó sì lẹ́yìn tó forí kanlẹ̀ fún ọlọ́run bá àlìkẹ́ ọlá tó sì tú lọ́dọ̀ ti pẹ̀lú ọlọ́run ọlọ́run ní fagafari iná àwọn ọlọ́run wá sàmójúkú òfin lórí tó ṣe wàyí ààyè ń bẹ wà husna ma'ab àti ìkángun re ọlọ́ni yá dáwù ìwọ dáwùdà látòní lọ inna ja'alnaka khalifatan fil ardi àti fi ọ jẹ khalifa lórí ilẹ̀ báyìí àti fi ọ jọ̀gá fahkum bayna an-nasi bil táwọn èèyàn ó mọ̀ pé yes ọ̀gá ni ó ń tòótọ́

بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم ọlọ́run ní ọkùnrin ìlú lórí obìnrin ọ̀gá ni wọ́n àwọn ní nítorí ọlá ń fún wọn tó ju lọ kò sí gbogbo àwọn ọlọ́run ọkùnrin ni wọ́n kò sẹ́ni kankan tí jóbin nù wọn gbogbo àwọn ọkùnrin pátá àwọn ti haidọ̀ wọ́n ti nífàásì wọ́n lóyún okùn wọ́n fọmọ gbogbo àwọn

ẹ ń bá sọ pé kó bí àtọpin tí wọ́n jọ jẹ́ bákan náà gbèsè alẹ́ ayé òmùgọ̀ gbà níwọ ẹni ẹ wọ́n da ẹgbẹ́ ilẹ̀ lágbàáyé o tó pé wàhálà ti ń ṣe ni pé eradication of discrimination against uh, uh, against women àwọn àwọn fẹ́ gbogbo tó bá jẹ́ discrimination láàrin ìyàtọ̀ rí láàrin ọkùnrin àti obìnrin àwọn fẹ́ káńsù ẹ̀ wọ́n dédè rè débi wípé ń lo ègbò wọ́n ti time table ní ọkọ àtìyàwó ìgbà tọ́kọ ó ṣe oúnjẹ ìgbà tíyàwó ó ṣe oúnjẹ tí ọkọ ó jókòó kalẹ̀ ìgbà tí ọkọ òsè ń jẹ ìyàwó jòkó kalẹ̀ nítorí gbọ́n sáfẹ́ pé kásáyà wà gbọ́dọ̀ àgbọ́dọ̀ tìrìtì wọn wọn gbọ́dọ̀ yàtọ̀ sọ́kùn ọ̀rọ̀ dìndìnrín ni ẹ ń bá fẹ́ ẹ tí ọba fẹ́ kọ́kùn àtòbí ọ yàtọ̀ kọ́kọ́ sí ọkùn àtòbí náà bákan náà

tẹ́ ẹ fẹ́ dalẹ́ ayé orúkọ kọ́lọ́kọ́ wa ìjẹun déédé pẹ̀lú ìdájọ́ ilé máa fi jọ̀gà ẹ̀kẹ́ pé kéèyàn wá máa ṣàbòsí tí ẹ̀ bá ti ń ṣàbòsí ó pé kò lẹ́tọ̀ọ́ kó di ọ̀gá nìyẹn ẹ̀ ń bá ti ń náwó nàkúnà kò lẹ́tọ̀ọ́ kó di ọ̀gá nìyẹn ẹ̀ ń bá ti ń ọrùn káàkiri òṣò obìnrin irú ẹni bẹ́ẹ̀ ọyẹ́kẹ́

ẹ oní ọmọ pàṣẹ oní ọsọ pé ìjà yìí báyìí lẹ́ẹ̀ ti dé oní ọgbẹ́ ọ̀rọ̀ báyìí báyìí lẹ́ẹ̀ ti dé ìtọ́lọ́wọ́ bọ́ọ̀fù máa àtẹ́ǹdì ti kálukú ọlọ́run wá ti àwọn tí ń rú nìyẹn ní kàlífà ọlọ́run lórí ilẹ̀ ẹ iṣẹ́ ńlá ní kàlífà gbà tí wọ́n bá ti fi ọjọ́ gà ẹ iṣẹ́ ọlọ́run lọ gbà ẹ tọ́ọ̀bá wá ṣe dáadáa ẹ ọjà bọ̀ wájú ọlọ́run anábì sallallahu alaihi wasallam kullukum ra'in gbogbo yín la dáran jẹ ọlọ́run bá lè jọ ọlá yóò tún bí yín léèrè lálùkì yáàmà bẹ́ẹ̀ bá ti dáran jẹ yín sí ọlọ́run dákun kọ́kọ́ wa mọ̀ ọ́n ṣe o ọlọ́run kọ́kọ́ wa mọ̀ ọ́n ṣe o níta bá ti ṣe kò ń gbẹ́ kọ́lọ́run kọ́ gbà á lẹ́sẹ̀ fún wa o nítorí bá kú díẹ̀ káàtó kọ́lọ́run kọ́ fún wa o kò fi wá yá fi ànábì wa Muhammad sallallahu

forí ẹsẹ̀ mi jẹ̀mí bá ń lé ikú ikú òde gbọ́ ọgbọ́nà tí ó gbà lọ ẹni disappointment inú gbèsè bọ́ ọtí bó o ṣòwò tọ́ sọ́ọ̀tì mẹ́ kó o ti mọ̀ pé àdánwò látọ̀dọ̀ ọlọ́run kó o mọ̀ pé ẹsẹ̀ rẹ ńlọ́fà kọ́ wa tún bá lọ ọ̀dọ̀ ọlọ́run ẹ̀kọ́ lọ́wọ́ wa tún wá ṣe tí ó tún dùn mọ́ yóò tún ṣe fún ọ kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tọ́nà ọba àlekí ọlọ́run ní dùnú kọjá pé gbogbo aburú tó bá ti ṣẹlẹ̀ ó ti ronú lọ bí ẹsẹ̀ rẹ ó wàá mọ̀ pé asukasula asukasufa فقلنا استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا anabi nuhu sọ fún mi sọ fáwọn èèyàn mi pé ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tẹ ẹ bá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tí ọmọ ọgùn kókó tí ọmọ ọrọ̀ dáadáa tí ọ̀ràn yìí lọ pẹ̀lú àwọn ọmọkùnrin àti oríṣiríṣi èso àti gbogbo oríṣi ìdẹ̀kùn ẹ̀ gbogbo ẹ̀yìn yóò ti bá ti ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run lórí àlámọ̀rí rẹ̀ ọlọ́run bá àlejò ọlá yóò mọ àforíjì yóò sì máa sọ àlámọ̀ yìí náà dìdùnú. àwọn onítàpátan oríṣiríṣi èmi ò ṣe é máa sọ lórí ànábì dáúdù alẹ́ sàlátù lórí ni ẹ̀sẹ̀ rẹ̀ tọ́sẹ̀ gan látara áyà yìí àbí alára pa ìwé èèyàn gbọ́dọ̀ máa bísí pẹ̀lú ẹ̀ ẹbí tí ibùdó kẹsìrì sọ àti àti àti kórùtùbí àtàwọn afáà míì náà ṣùgbọ́n dára ń tọ́nà ọba àlekè ọlá sọ yìí táwọn onímọ̀ míì sọ wípé ah, bọ́yá ń tọ́ fà á tí dáúdù fi tó fi gbẹ̀sẹ̀ tó fi di pé ó ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ sì ní lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run kìí ṣerú ẹ̀ṣẹ̀ ti wá o bíi tẹ́ríkùlẹ̀ awúlá bíi ká sọ pé eléyìí lọ́lọ́lá jùlọ yẹ kó ṣe tí ọ̀ wá ṣe é ọlọ́wọ́ ti kà sẹ́sẹ̀ lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ pé ẹni tó tọ́ fáwa láti ṣe tọ́jà pé àlewá jẹ́ pé kìí sùn lọ́lọ́lá jù irú nǹkan máa ń táwọn ànábì ọlọ́run nìyẹn àwọn àfáà ti sọ̀rọ̀ tó lórí ẹ̀ ẹ rí i pé ànábì Dáúdù alayhi salatu wa nígbà tó ti jẹ́ olórí ó kó sí gbogbo ilẹ̀kùn lẹ́wọ̀n ìgbani anytime anybody lè wá ìbá ikú bọ́ bá sùn àwọn ìgbà wá ńgbà wọn wá wá orí ò rí ló ti pàṣẹ pé ẹnìbọdì ọgbọdọ wọlé mọ àwọn tí ní bùkátà táwọn fẹ́ bí ya ńgbà táwọn ń sọ̀kalẹ̀ ti kó ni wọn wo ní àlọ kọńtẹnà wàá gba ìdájọ́ ni Eh, wọ́n lára rẹ̀ nìyẹn nígbà eh, tí yóò tún wá sọ yìí pé eh, tó tún sọ pé tó tún rojọ́ kalẹ̀ ọmọ ìyá mi yìí ó ní àgùntàn mọ́kàndínní ọgọ́rùn-ún èmi kan ó tún wá ní jẹ̀ǹtúngbà ànẹ́bí àtọ́gbà sí ọ̀nà pẹ̀lú kó ìkan nínú ìkan tiẹ̀ tó tún kù àwọn àfáà wá sọ pé tí bọ́yọ kọ́kọ́

ẹ wọ́n ní ṣùgbọ́n èwo kan èwo kan àbòsí ń bẹ̀ ní ìsìn nígbà tí ẹnìkan ní nǹkan ninety nine tẹ́nìkan ní ẹyọ kan tó sì sọ pé ẹ fún mi kan kí n tó fi kún ọgbọ̀n ṣé n tó béèrè ojú ọ̀lẹ́kọ̀ọ́ ọlẹ́tọ̀ọ́ nu ṣẹ̀ríyà ṣùgbọ́n ó lè má bójúmọ́ nú àṣà ọ̀tọ̀ ní ní àṣà kó

ẹ̀ńtọ́ eji Abdurrahman ibn Awf wà wa lọ́dọ̀ rẹ̀ ọwọ́ sọ fún Abdurrahman ibn a pé à ah, ẹ̀ ń bòun ti ya rí ọtí ọ̀wà síyàwó yìí òun sì kan lọ wọn ọkọ kan lẹ ẹ kí kọ́ á jẹ́ pé ìwọ ìwọ lọ́wọ́ fẹ́ ti náà rí tí ọmọ tọ́jú

kó mú kóhùn ọ̀rọ̀ kọ́mpínì ò tí ì ṣẹlẹ̀ báyẹn nígbà tá a bá jọ ní nǹkan ńlá tó ní kùlọ̀pá ọ̀rọ̀ kùlọ̀pá tí a náà dàúdù mú wáyẹn kìí ṣe ipé inú ọjọ́ sí ní kọ́mpínṣìp kọ̀lọ́ partnership kọ̀ ló ní káwọn ọjọ́ sí oníkó fún nǹkan ọmọọba kó ọmọọba tọ́jú rẹ̀ lọ́wọ́ sọ wípé iná kùlọ̀pá àlàyé gbogbo bá àdó màlà báàkì àwọn tí yẹn bá dakẹ́pọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ lórí ẹnìkejì bó ìṣèrí nìyẹn ẹ̀ẹ́dẹ́ bá ti bá ara yín dakẹ́pọ̀ ọlọ́run kọ́ sàánú ni o ìgbà náà lẹ́ẹ̀mọ ọmọ ìwà ara yín dáadáa ẹ̀kọ́ lọ́nkọ́ máa kọ́ ma ṣe ọwọ́ á ó kéré nínú ẹni tó pé yóò mórí ń ibi ti ni ọlọ́run wá fi ṣe lórí píparí ìjà ọlọ́run ọba àlekẹ́ ọlá yóò ṣe fún ọ àti tó fi máa darí ìlú kọ́lọ́n dáhùn kọ́ máa kọ́ gbọ́ àmọ́ ṣe o. téèyàn bá jẹ́ pé kò dúró tí mímọ dábàá dáadáa sọ́lọ́run ìgbára lé rẹ̀ lé ọlọ́run yọ mẹ́hẹ̀ yóò tún wá fa burú tó pọ̀ fún irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àlekẹ́ lápá kéèkì àwa sí yẹn nínú súrọ́tù twenty one to twenty three ọlọ́ni wa qalu li juludihim lima shahidtum alayna qalu antaqana Allahu alladhi antaqa kulla shay wa huwa khalaqakum awwala marratin wa ilayhi turja'un wa ma kuntum tastatiruna an yashhada alaykum sam'ukum wala ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلك ظنكم الذي ظننتم بربكم أرداكم وأصبحتم من الخاسرين الله ni àwọn èrò náà wọ́n mọ sọ́njọ́ ní alikiyama fún awọ wọn àbí oríkẹ́ ara wọn ìpele máa ṣe yìí tó máa lè na kí ló dé tẹ́ fi ń ta kò wá báyìí àwọn àfáà sọ pé nǹkan ọmọkùnrin lọ́lọ́run dáa pé àwọn àfáà kan ní ẹ sọ báwọn ẹ pé nǹkan ọmọkùnrin wọn tí wọn fi ń ṣèṣekúṣe yóò máa takò wọn jọ mílíọnù yá mọ wọn máa sọ yìí pé tó ń ta káwọn báyìí ọmọ wa máa dáhùn yìí pé àǹtakànà àǹtakàkò ńlá ṣe àti gbogbo ara máa takò lọ ẹ̀ ńgbà tó fẹ́ gbowó àràmù tí pé mi náà lọ gbà ẹ̀ àwọn ọmọ sọ pé ẹbí mi náà ló fi sọ fún ìtí ò tó nǹkan dúdùn kún tó fi gbà ẹ̀ ara ya ọmọ ẹ̀dẹ́ yẹn pé ìyá ọ̀jẹ̀ yín kí lọ́rọ̀ ẹlòmíì a máa láwọn tọrọ yóò ní àwọn yóò ní gbogbo ẹ ọ̀rọ̀ kan kò sì ní jáde ńbẹ tọba ti ní wọn kú báyìí lálálá Ọlọ́run ló máa máa fi ọ̀rọ̀ sọ ló fọ̀rọ̀ sí pé ó fi ṣe fún adáfi ń sọ ọ Ọlọ́run dákun bí a máa rí sọ o ẹ táàjì máa rí dáadáa sọ o ẹ wọlé àti tóbi Ọlọ́run wọlé àdùn tó bá jẹsẹ kọlọn kó sàbójú kúrò fún wa o. àwọn oríkì ara yẹn sọ pé Ọlọ́run bá àlekè ọlá ẹ ń ló jẹ́ ẹni tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ wàhùwà kàlákàkún àwùwà làmárọ̀ ti àwọn oríkì ara ọmọ yọ ọmọ sọ pé ọlọ́run náà lọ dá yín lákọ̀ọ́kọ́ ọjọ́ náà wáyé ilẹ̀ èyí tòrí já òun ọlọ́run náà lẹ́yìn tún sẹ́lẹ̀ padà sí ọlọ́run wa ni wà máa kún tún rú náà yẹ ti ádá kún láyé mọ̀ yìí pé ìgbọràn yín yọ wàá máa takò yín mà, wàlà àbùsọ̀ orúkún ẹ̀ mọ̀ pé àwọn ojú yín yọ wàá máa takò yín wàlà àjùlù

wọn bá yà wọn wà aráwọn yẹn lọ rẹpẹtẹ ọrụ ọdọ wọn lọ sí ájú wọn làwọn fi pẹ̀sẹ̀ rẹ bẹ́ẹ̀ ni mo ṣe tọ́ lọ́wọ́ ọmọ méjì yẹn pé ah, àwọn gbọ́dọ̀ sẹ́ni yẹn gbọ́dọ̀ wọ́n ṣe tọ́ lọ́wọ́ sì ń ṣe ẹlòmí ìkan náà àwọn wa ó lẹ́ni oníyàwó òun sọ fún un ife lágbájá fẹ́ wọ inú ọgbà rẹ̀ báyìí wọ́n ni ẹ̀kọ́ lọ́nkọ́ sàánú nǹkan àlẹ́fẹ́ bá wù yìí sọ pé má tẹ̀bọ mọ́ yóò mọ̀ sọ bá àyọ̀gbọ́rọ̀ ah, mẹ́bọ mọ́rùn yóò fi máa sọ náà nù ó sì ń ṣe ó sì ń ṣe ọlọ́run ní ẹ̀ẹ́dọ́gba pé ẹ fáwọn oríkè yìí yóò wá takò yín jọ mi dàrí ti bú ni ti dábàá bú ọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú wàdálíkún dọ́nùkún lẹ́bí ìdánántún bí rọ́bìkún ọlọ́ni ìròyìn tẹ ní sọ́lọ́n yẹn àrídákún lókò parun báyìí àrọ́dà nìyẹn lókò ìparun báyìí fàásùbà tó ń nìyẹn lè kọ́ sírí ẹ wá di ẹni òfò ẹni tó ṣe wàhálà ní ayé dáadáa oríṣiríṣi ọtọ mọ́sálásí ọtọ mòrukàn ọ̀nà sí ẹ fáwọn àbá tó gbogbo ẹ̀dí asán ọlọ́run dákun mọ́jẹ́ wà láàwọ̀ dasán o ìyẹn jẹ́ ìpele ẹlẹ́ẹ̀kẹlò ẹlẹ́ẹ̀karùn-ún nínú ìgbáralé ọlọ́run ọba àlekè ọlá tá a pè ní kọ́sùnà gọ́nìbìlá dídàbà dáadáa tí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni kamalu islami lẹ́kọ́lùbí lillahi ta'ala kí ọkàn ọkàn kọ́ juwọ́lẹ̀ fún wọ́kọ́tì mùnàzàáàtì ẹ̀ kọjá pé gbogbo tí ó wà á di lọ́wọ́ tí ò ní fi ju ọkàn sílẹ̀ yóò darí ẹgbà fún bẹ́ẹ̀ ẹ̀ yóò gé yóò gé ẹ̀mí ẹ̀ fún bí gbogbo ẹ̀ pátápátá ẹ̀ torí ẹ̀ ní àwọn mọ́yìn nínú àwọn onímọ̀ ni a sọ pé ẹ̀mí tó bá gbára lọ́dọ̀ ní pápá ìgbáralé bí ìgbà tí ẹ gbé òkú síwájú ẹni tí ọ̀wọ́ ẹni kò ní parada ẹni tí ọ̀wọ́ ẹnìkan ni ọmọ padà sọ́tún ni ọmọ padà sósì bẹ́ẹ̀ ni ó ṣe wà pẹ̀lú ọlọ́run ọlọ́run bá àlekè ọlá ó ti wá bá wa sọ̀rọ̀ nípa ànábì wa sallallahu alayhi wa sallam lórí gbóhùn gangan náà yìí máa ju ara rẹ̀ lẹ́tàn yányá yìí máa ju ẹ̀mí rẹ̀ fún lẹ́tàn yányá fún ọlọ́run bá àlekè ọlá ni inú suratul naml aya ninety one ọlọ́run ní innama ọlọ́run rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọ fún wọn pé ọlọ́run pa mí láṣẹ ìgbé kí n máa sin ọlọ́run tó yẹ kó ń lò ní ìlú yìí alẹ́bí haramaha ìlú tó yẹ kó ọlọ́run fún ní ọ̀wọ̀ ẹ̀ ọ náà ní ìlú mọ́kà ọlọ́run ṣe àwọn nǹkan kan lé ìwọ̀ ńbẹ tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe tẹ́ ẹ bá ṣe ń bòmí kò ṣe nǹkan kan nínú ìwọ̀ mọ́kà igi tí wọ́n bá gbìn bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ igi tí wọ́n bá tọ́ bá lálẹ́ lù ẹ gbọ́dọ̀ wú bẹ́ẹ̀ náà sì ni tọ́ daràn bá wọ bẹ́ẹ̀

kó tó máa gbẹ́kẹ̀lé nǹkan mi lẹ́yìn ọlọ́run kó tó máa ṣẹbọ kó tó máa ṣe eh, oúnjẹ eh, eh, kó tó máa ṣe mọ́kùléwe àbí ó ní wọ́n máa ń ṣe é pè gbónúgbó èkúléwe àmọ́yẹ gbónúgbó tó ti kú tó ti kú dànù àbí kó bìnrin tó máa fi nǹkan tó ń jẹ fọ́kọ rẹ̀ nítorí ìfẹ́ ó sì lọ ń ṣe Islam tí ẹ bá ti ń ṣe Islam èèyàn jáwọ́ rẹ̀ kó níbi gbogbo ẹbọ pátápátá yóò juwọ́ rẹ̀ fún ọlọ́run bá àlekè ọlá bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá àlekè ọlá ó tún sọ fún wa náà nínú sọ́làtù Yunus aya seventy one àti seventy two oníwàtílù aléhìn nàbà ànúhìn ìdíkọ́lá lìkọ́ọ̀mì ìyá kọ́ọ̀mì ìǹkànà kábùrà alékún makọ́ọ̀mì wàtàbíkiri bí ayati láhì fàálà láhì tawakalitu fàájímìrù amúrọ̀kún wàṣúraká akún ثم لا يكن أمركم عليكم جمة ثم قضوا إليّ ولا تنذرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين الله نواتل عليهم إلى وجيش الله ما قفوا نبع نوح يونقع نبي نوح إذ قال عليه السلام إذ قال لقومه إذ قال صفا وإنياره إذ يا قومي أي إنيامي إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله tọ́wọ́ ṣe pé gbígbà ìwà tí mo wà láàrin yín ó ti wá wọ̀ yín lọ́rùn ti dùn nǹkan ńlá fún o ti rírántí tí mo ran yín létí ọ̀rọ̀ ọlọ́run ó ti sú yín fàálàlà ìtawà káyọ̀tù ọlọ́run bá lè kí ọlá ní gbára lé tèmi fàájẹ́mìíràn amúrakùn èyí tẹ́ ń rúgbá mi kẹmọ̀ntẹ́ bá ṣe wàṣúraka àkùn àti gbogbo àwọn nǹkan mí ti ń rúkọ̀ mọ́ lọ́wọ́ ẹ̀mú ti ẹ̀ pé ṣúraka àwọn ò lè ṣe nǹkan òṣà àwọn ò lè ṣe nǹkan ṣùgbọ́n nítorí pé kó sáyé lè ṣe àtẹ̀yìn àti òṣáyé ẹ̀fẹ̀ ẹ̀ka pamọ́pọ̀ ẹ̀ tó mọ́láyà kún amòrókùn alékún gbòmùmá ẹ̀mú wàá jẹ́ kí àlámọ̀rí yín tẹ́ bá fẹ́ ṣe ẹ̀mọ́jọ́ tó mọ́kúdó iláyà lẹ́yìn ìgbà náà bọ́bá ti pípa lẹ́fẹ́ ẹ̀pà mi ẹ̀pà mi wọ́lá fún bèrú kẹ́ẹ̀sì mọ́ lọ́mi lára rárá fàyín táwa láyé tún ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá wá sí ń ta awú famasa alikoko mene ajiri ìpè tí mo ń pè yín lọ síbi tọ́lọ́hún ìké sowó ọ̀yà kankan mò ń béèrè lọ́wọ́ yín ìní ajiri ya illa ala ẹ̀sán mi ọ̀dọ̀ ọlọ́ọ̀ba lọ́wọ́ wa ò mérí tó ànàkú nàmínà lọ́mùsùlùmí ẹ gbogbo wàhálà tí mo ń ṣe ọlọ́run ti pa mí láti ẹgbẹ́ kí n juwọ́ lẹ̀ fún èmi ti juwọ́ lẹ̀ fún ọlọ́run ọba àlejò ọlá ẹ gbogbo ẹni tó bá lóun sí lọ́run tí ò juwọ́ lẹ̀ fún ọlọ́run lájùtàn ọ̀ ń tanra rẹ̀ jẹ́ nì ẹlòmíràn sọ pé eléyìí lọ bá òde ọ̀dọ́ wa mọ́ eléyìí ni ọ̀bá nàìjíríà mọ́ nínú ẹ̀sìn ọlọ́run òtí ẹ̀tíjú ó ṣe é ṣe kọjá pé ẹni tí ń ṣàlàyé ẹni ọ̀ṣàlàyé ẹ̀fọn dáadáa ó sì wá àwọn onímọ̀ tó dingin ní tọ́lọ̀ bí ẹgbọ́n nǹkan báyìí bó ló ṣe jẹ́ ó sì lè jẹ́ pé ìlú yín ní corruption ti pọ̀ mẹ́ẹ̀ tí corruption bá ti pọ̀ nóòlù kéjì èèyàn ọgbọ́n kan mí yìí kéjì èèyàn ọgbọ́n kan mí yìí ní ẹ̀sìn ọlọ́ ẹ ibi tí ọba ti ti corruption èyí ó tètè understand ẹ ṣùgbọ́n ibi tí corruption bá ti pọ̀ ó lè ra àyàn yìí ẹ kò ní kéjì ọgbọ́n kan mí obe ẹ ti ẹ ní pé ọkùnrin lọ́gá rẹ̀ ibi tí ti ṣe Islam dáadáa ọkùnrin wo lọ́gá discrimination táwọn ṣùgbọ́n gbọ́ ọba lọ bí kí ti Islam ní Saudi Arabia ọmọ tó obìnrin gan gbádùn jọkùnrin lọ tóbìnrin bá wà lé ọjọ́ ìyàwó ni ọjọ́ ọmọ ni ẹni tó jẹ́ wà lílu rẹ̀ ìní ọ̀wà bò ọba lágbára kó gbé lọ yọ ọgbà dráìfà gbogbo wọn yóò kó wọn lọ sùkúù yóò kó wọn bọ̀ oṣù olè tá tá tá tá kọ́mọ̀lì rẹ̀ tòdú fámìlì rẹ̀ yọ sọ ọmọ pé ẹjọ́ ọmọ lábúrò tọ́fẹ́ lọ sùkú ìrì nǹkan tí fi gbé lọ sí mo rí mọ́tò kan lọ́dọ̀ ọ̀run ẹlòmí yóò fi mọ́tò mi tuntun báyìí gbé ọ yóò ní àfẹ́ dákun náà bá ń bẹ lọ́kọ́ náà bí ẹni tẹ̀ ọ̀rọ̀ ọ̀hún gba tuntun kì í sọ̀rọ̀ síráàdì o kì í sọ̀rọ̀ èrò èyí tí ń ṣẹlẹ̀ láti bá wà ń bẹ̀ ọ̀hún wa mọ́tò báyìí tó wá ní ká máa bẹ lọ́n kọ orí tẹ́ ó ní àtọ́wò áàfì ọmọ ìyá mi kan ló gbó fún mi ọmọ ìyá rẹ̀ kan ní fámìlì wọn ló bá gbé mọ́tò tuntun fún un láì nìfẹ́ lọ́wọ́ ẹ̀wẹ̀ títí òbí ọlọ́run ẹ̀yìn máa máa ń sọ nǹkan bí ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí ò gbé láàrin àwọn mùsùlùmí ó lè mọ́ ìjẹ́kọ́ mọ́ tako ìkànnù àwọn àfa wa ní ọ̀pọ̀lọpọ̀ owó tí ń jáde lọ síbi àti ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nǹkan ni wọ́n wà bẹ́ẹ̀ yọ̀ǹgbà yẹn síbẹ̀ yìí nígbà tí jáǹbọ̀ bá ti ọ̀dọ̀ wa ètò ọ̀wà ń bẹ̀ gan-an tó rójú jẹ <laughs> kátó wa pé mi góòlù <laughs> so nígbà tí wọ́n ti ṣé òsè mi gbọ́ ń kọ́kẹ́ wọn ìjọba ní sanwó wọn kan táwọn náà ti gẹ́gẹ́ bí wọ́n bá wọn ta góòlù gẹ́gẹ́ gẹ́gẹ́ sì mèrè bá wà bẹ̀ wọ́n ní wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì wọ́n sọ fún gọ́ọ̀mẹ̀ntì pé dákun owó tẹ fún ẹ̀ẹ́nà sí ọ̀nà bòmí tí ó ti nílò fáwọn mùsùlùmí ọlọ́run ti rọ̀ mí lọ́rọ̀ ẹ̀wù ti tóbi ọlọ́run téèyàn bá gbé láàrin àwọn ẹni ọlọ́run mẹ́nìtì tó ní yéèyàn ẹnìkan inú àwọn ọmọ skul ọgbàgbé nkẹtẹ sínú mọ́tò kan ní Saudi àtiwà ń jámẹ́ Islamiyya ẹnìkan lọ sọ fún mi ní ọkùnrin yẹn bá ń wá gbogbo àlàáfáà yìí wá ti kálàáfáà yìí tán yọba wá sí ibi ẹnu ọ̀nà ibi tó dá ọmọ yẹn ti ń jọ yẹn so yọba gbẹ tó ń wá rí pé àwa ah, wá jà ẹsẹ pé náà wá ó ní ọmọ áfíríkà kan ní tó ń bá rí ó yẹ fún ipe ọgbàgbé sínú sínú sínú ọmọ ti fún ọmọ wa gbọ́ wà ìpa ọ̀ wá lè náà wa lójú <laughs> tó ńgbà tí o ti sí àmì kankan bẹ̀ yóò sàgbà fọlọ́ ní ńgbọ̀ba ìlélọ́ba fi sàrà ẹ̀tọ́ bá yọjú lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ̀tọ́ bá faramọ́ sàrà àwọn ìyìn ìṣòlẹ́ bí ọba fara ló tún sanwó nǹkan fún ike kò bu Islam ti tọ́ wa ẹ̀ tí yọba gbé láàrin àwọn mùsùlùmí kò lè mọ̀ àìmọ́ yóò bẹ tí ń yọ zàkà lè yọ zàkà ilé náà ló sì wà ó sì ń darí ó sì ń darí ọkọ náà tún bá ọkọ tí ó mu afa kan wọn bá sọ̀rọ̀ nù kíláàsì ó ní oníṣẹ́ ah, sáwọn ti ba àwọn obìnrin àwọn jẹ́ báyìí àníkébé dé ìṣẹ̀ṣẹ̀ àlọ́fọ́ oní ah, obìnrin sì ń tó lẹ́ẹ̀mẹ́wàá ń bá táwọn ṣe kìíní lọ kí ló ń tó sí onítòun bá ti ń bọ̀ fún ọ̀rá búrẹ́dì bọ̀ ọ̀wọ́ tó ń torí ẹ̀ pé ń pé ń àwọn ti kẹ́ wọn ohun tó wọ́n wà dé níbi tẹ́ tí wọ́n máa fi àtìsàlẹ̀ gòkè wọ́n wà kọ́kọ́ ya tí wọ́n máa kẹ́ àtìsàlẹ̀ rẹ̀ pé ẹ̀jẹ̀ mú fẹ́ torí ìyàwó mi tó wà lókè ti dé mú fẹ́ dìbò so kọ́lọ́n kọ́ sànù wa o ẹ̀kọ́ bá tún ìlú tiwa náà ṣe o ànábì inú sọ pé ọlọ́run ti pè mí látẹ̀ pé kí n juwọ́lẹ̀ fún wọn ọlọ́run ọlọ́run tó wá ń sọ fún wa nínú òfin tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú suratul ahzab aya thirty six ọlọ́ni wa ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina Allahu akbar ọlọ́ni wa ma kana li mu'minin

fakọ́bí dọ́là dọ́là alámùbínà irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ní ìsọnù tó fojú hàn ẹ̀tọ́ ìlú eléyìn la fi parí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà nínú ìgbé ara lé ọlọ́run ọba ọlá ó náà ní pé ọkàn wa a gbọ́dọ̀ fún ọlọ́run pátápátá ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́run wí àwọn náà tó ń wí nǹkan ẹ̀ kò bá ọlọ́run ọba mu ìgbésẹ̀ ó náà ní ta ní ẹ gbogbo àlámọ̀rí wa gbogbo ọkàn wa kákó ti ọlọ́run ẹ àfa àwọn Ibn Qayyim gan ni kókó wípé ìyẹn lọ́lọ́run ẹ̀ ńgbà bá dé ipò sẹ̀fúrúwìn gbogbo àlámọ̀ ọlọ́run lọ́mọ tó bá lára mu lọ́mọ tí ó dáa fún un lọ́mọ tí ó dáa fún un jù tó bá bá ẹ̀ yọ ẹ onígbà tó ń bá sáìsàn nínú òun máa ń dùn wọ́n máa ń rántí pé ọlọ́ọ̀bá àlejò ọlọ́kọ̀ gbàgbé òun torí àìsàn yẹn yìí máa ń fọ́ ọ̀yàn mọ́ kó ń bi ẹsẹ̀ ni ó mì ń pé ẹsẹ̀ wọn ọlọ́run fẹ́ẹ́ fi bá nǹkan mọ́ ẹ ìwọ wa máa rò pé àti ìwọ lọ yẹ kí irú àìsàn báyìí ó ṣe ìwọ tó ọmọ pẹ́ mọ́sálásí tó ọmọ ka kùránì irú kínú ọlọ́run bá lè kí ọlọ́run fẹ́ẹ́ fi fọ́ ọmọ nì ẹ tọ́lọ́run bá fẹ́ẹ́ fi fọ́ ọmọ wò ó ti gbà pé lásìkò ntọ́ da jù fún ọlọ́run ṣeun kọlọ́dá kọ́ máa dúró tì wá o tí ọba yìí máa ní ìwà jẹ́ ọlọ́mọdé ó ṣe wá o gbogbo ohun tí kálukú ń jẹ ẹ̀ta ìró rẹ̀ ọlọ́dá gba mú kú o ọ̀la títóbi ọlọ́run wọlé rẹ̀ ọlọ́ọ̀bà àlekíọ́lá ọ sọ fún wa nípa ilé níbi ìtàn àwọn èèyàn Musa àti ìṣọ́ra tí ń ṣọ́ra nípa tí ó tẹ̀lé ó sì àti pé kí wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fóònù bí tí ó tẹ̀lé mímọ́ tẹ̀lé Fáráò tí wọ́n pẹ̀kun rẹ̀ fún wọn ẹ̀ẹ́ntọ́ gba ọlọ́run gbọ́ nínú àwọn èèyàn tó tẹ̀lé Musa ìdọ́lọ́run wá ń sọ̀rọ̀ rẹ̀ fún wa nípa wípé ó dé ògbóǹgbó ń pa ìgbára lọ́lọ́run ọlọ́run sọ fún Suratu Ghafir aya forty four oní fasatadhkuruna ma aqulu lakum wa ufawwidu amri ila Allah inna Allaha basirun bil ibad.

àsìbábà sàmáwáàtì tí fi dé ẹnu ọ̀nà tí bẹ́ẹ̀ sánmà báyìí fàátọ̀lẹ́ àyílá ìlà ìmúsá wà ní láàdúnnù káàdùbà وكذلك زجن لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب فرعون أجر لجو ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ni fún sáńpà wá ma gbàgede fún mi tí ẹ bá tí ẹ bá ti òkè tó bá ti ga jù láì kò tó ìdílé kí wọn bá lọ fẹ́ gbòmọ wàhálà ló kóra rẹ jù ẹ tí ọba ti sin náà tí ó kù sí ọ̀tọ̀ náà náà ni ó pọ̀ pọ̀ wá sí ẹ kọ́fẹ́ kan gbà fọ́ lọ́hùn ó wá ní wọn kọ òǹfẹ́ òǹfẹ́ gun sọ́mọ̀ lọ àwọn yóò bá kó ọmọ ogun jọ sọ wọn kó àwọn ọmọ ilé jọ wọn bá mọ mọ mọ mọ mọ mọ ẹ ńgbà wọn ti tán wọn ní wá gùn lọ ẹ ńgbà wọn fún ọmọdé bìtẹ́ ẹ lé mọ́dé wọn lé mọ́dé rí ẹni ojú sọ́mọ̀ áà mọ wọn mọdé lójú sọmọ ẹwọn lágbára ẹ ìgbà wọn ti tọ ga ẹ lọba àgùn lọ ẹ ó ní òun fẹ́ lọ wo ẹ Ọlọ́run tí mú sáńsọ wáyé ní ìdáàdúnnù kàdébà wọn máa dábàá bú sọ́lọ́run ẹ fìlà ọmọ sọ pé òun rò pé òun dábàá ti pé irọ́ ní ń pa wakadhalika zuyina li firauna su amalihi ọlọ́run ní báwo ọlọ́run ti ṣe lọ́sọ̀ọ́ fún firauna nìyẹn iṣẹ́ ẹbú tí ń ṣe wàsúdá ánì sẹ̀bíìn ọlọ́run ti kọjú kú lójú ọ̀nà tọ́lọ́run wọ́n máa ń kẹ́ ìdó bẹ̀rẹ̀ àwòrán ilá fi ìtaba gbogbo ète rẹ̀ òfò lásán lọ́jà sí òfò òfò méjèèjì ní lọ́jà sí kò lérè nú kò rí ntọ́bẹ̀ ẹ̀sẹ̀ kò lè rí sé wàkọ́ lẹ́lẹ́bí ámánà bí tá a wá ń lọ nìyẹn ẹ̀ńtọ́ wá nígbàgbọ́ tí mo sá nínú àwọn èèyàn bẹ̀rẹ̀ àwòrán ọ̀ ń sọ yìí pé yá káwọ́mì ẹ̀yin èèyàn mi ittabi'uni ahdikum sabila ar-rashad ẹ tẹ̀lé mi ẹ̀ ń fojú ọ̀nà tọ̀tọ̀ yìí fi hàn yín yá káwọ́mì innama hadhihi al-hayatu ad-dunya mata'un wa inna al-akhirata hiya darul qarar ẹ̀yin èèyàn mi ìgbádùn kan bẹ́ẹ̀ ní ayé ilé ayé kò ní kí o sì gbádùn mẹ́ ìgbádùn kan nínú ìgbádùn ń bẹ́ẹ̀ ní ayé ìgbádùn kórìkìrìsì ṣùgbọ́n ìsẹ̀mí tọ̀run ẹ̀ ìnìgbádùn rẹ̀ yọjẹ́ pé ilé ìgbére téèyàn ó dòkò ti péré nìyẹn ẹ̀ mọ́ni àmìlàsẹ̀ yí àtàn fàlà yújísà ìlà mìtìláha wà mọ́ni àmìlàsọ̀ lihamin dakarin ahunta wà wà mímínú fàwùláìkà yẹ́dẹ́kọ̀lùnà lìjànàtà yúrúzàkùnà fìhà bìgáìrì ìsáàb ẹ̀ńbàṣẹ̀ aburú ẹ̀ẹ́nìyẹn sọ pé ẹ̀ńbàṣẹ̀ aburú

watad'unani ila an-nar ẹ̀yin èèyàn mi kí ló dé tèmi ń pè lọ síbi ojú ọ̀nà tẹ̀lé Musa ẹ̀yin sì ń pè mí lọ síbi iná tad'unani li akfura billah wa ushrika bihi ma wa ana ad'ukum ila al-'azizil ghaffar ẹ̀yin ń pè mí lọ síbi sọ́lọ́ kí n sì nǹkan fọmọ́lọ́ èmi sì ń pè yín lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ọba ọba adégorí ọba aláforíjìn lájàrámà annama tad'unani ilayhi laysa lahu da'watun fid dunya wala fil akhirah wa anna maraddakum ila Allah wa anna al-musrifina hum ashabun nar onílájàrámà kò sí iyèméjì lórí wípé iṣẹ́ ń pè lọ ọbẹ̀ yìí lé sàláhù da'watun fid dunya kìí ṣe fẹ́ kéèyàn máa pè yẹn lọ́lé ayé yìí ẹni pé èèyàn lọ síbi ṣíríkù kó bójúmu kọ̀kọ̀ ní ẹ máa ṣe ṣíríkù náà ẹ rẹ lómi yọmọ báyìí wá mọ́sálásí ẹ ìdí mọ̀ pé ṣe àgbo kò ṣe tí ẹ máa gbé ta kí wọ́n máa lu ara èèyàn kí wọ́n máa kí wọ́n máa pa kí wọ́n máa pa ikú pakúpa kí wọ́n máa kó wọ́n máa fọ́ òròmọdé ẹ máa sọ fọ́ dànù gbogbo jágbajàgba ara wọn yẹn kèé ṣe ń tọ́ ẹ kí wọ́n máa pè yẹn sí i wọ́n là á fi lẹ́ àkùrọ̀ wa á nà maradana ila Allah ìtẹ́rípadà wà ọ̀dọ̀ ọlọ́ọ̀ni wà á nà ní mùsùlùmí àwọn tí wọ́n ń sáṣe jù nípa ẹ̀sẹ̀ húmọ́ sáàbùn náà àwọn èèyàn náà nìyẹn ẹnìyẹn wàá sọ fún fata tẹ́lẹ̀ kúrò gbogbo ohun ila Allah mi inna Allaha basirun bil ibad ọlọ́run rí narí gbogbo ẹ̀dá kí wọ́n lọ́lọ́run wá fi kán lẹ́sàn fa waqahu Allahu sayyiati ma makaru wa haqa bi ali fir'auna su'ul adab ọlọ́run wá dáàbò bò ń bi aburú ètè àwọn èèyàn fìràwò wọ́n dètè sí wọn fẹ́ kó parun bá ọlọ́run ọba ò jẹ́ kó rí ṣe wa haqa bi ali fir'auna sóò lẹ́ àdáàbẹ̀ ìyà tó lé ìyà burúkú ni sọ̀kalẹ̀ sí àwọn làwọn sọ pé àlẹ́bí yá mọ́nà yẹn ẹni tó nígbàgbọ́ ọmọ ní Musa náà lọ́lọ́run sọ ẹ Musa náà lọ́lọ́run fi jísà fún tó gbogbo ète tí fìrà ọ̀nà dá ìkẹfọ̀n ọ̀jọ́ra wọn bẹ̀ ọlọ́run wá fìyà jẹ wọn ọlọ́run tó wá sọ pé gbọ́dọ̀ wàásì adéṣèlú alábẹ̀ráùnà àṣàdàláàdáàbẹ̀ ọlọ́ni anáàrù iná ọlọ́run yọ́rọ̀dúnà àléyà gbogbo wà wà àti ìyá wọ́n mọ̀ fi àwọn èèyàn fẹ̀ràn wọ́n mọ̀ fi wọ́n jẹ́ná láàárọ̀ àti rọ̀lẹ́ àwọn afáà ní àyà yìí ni ó fojú hàn jù lórí wípé ìjà ń bẹnu sáré anáàrù yọ́rọ̀dúnà àléyà iná ni wọ́n máa fi sẹ́nu wọn sí láàárọ̀ gbòdó wà lówùrọ̀ kùtùkùtù wàá sì ya àti ìrọ̀lẹ́ wàyà ọmọ àtàkù mọ́sáàtù adékèlú àlàfẹ́rẹ́ àwòrán aṣàdàlà àdáàb tọ́ba àdìjọ́ tí àjíǹde bá wá dé ọlọ́run wà ní ìyà tó lè jẹ ní tiẹ́ ti ń jẹ́ bọ̀ tẹ́lẹ̀ ẹ wá fi wọ́n jẹ ẹ ó túbọ̀ sí pé ìyà àtàkọ́kọ́ kì í ṣe ìyà ti àlìkìyàmà ìbẹ̀yẹ láàdùn sí àjò lórí ìjà o ìjà ti fura ọ̀nà lájú lórí o kọ́lọ̀ mọ́ má jẹ́ káwọ́ jí àǹtí wa o la tóbi ọlọ́run láàánú rẹ̀ ẹ̀yin wọn bá ta gbẹ́ fún wa o ربنا آتنا في الدنيا